Alájẹ, ẹ kújọ mẹ́ta. Mo gbẹ ipò. Kódà, má tẹ̀lé ní wọlé.

yẹn láìla ní ibi àdúrà ló ń àfẹ́ ìdèdè gbàdúrà wa. ọwọ́ wọn pọ̀. ẹ ká bá ti sáré ọjà padà ní mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́ta ló lè wà. ọ̀pọ̀ àwọn ọmọdé àti ìlú àti ìlú àti adébíyẹ ọ̀kan máa ń gbé tó dá o ń bọ̀ kí n dá o. adébíyẹ ọ̀kan máa ń fọ́n tó ètò àti mọ̀ lórí ètò àti mọ̀ èyí tó sórí lọ́sọ̀ wọn lọ́wọ́ tẹ́jú wọn tòun. Ànábì ní èyí tó tó sórí lẹ́yìn ní mẹ́ta àwọn mọ̀lẹ́kà. Mọ̀lẹ́kà ọlọ́run tá mọ̀lẹ́kà mi ò ti lo bílíọ̀nù. Rùkú rùkú lọ́wọ́ wà pẹ̀lú. Kò tẹ̀ ní ọ̀sẹ̀ fún òun fẹ́ kò ní rùkú. Òní ní ọ̀sẹ̀ fún òun fẹ́ kò ní rùkú. Ọlọ́run wá dá àwọn yẹn ní mọ́ni wọn wà static. Static. Mọ́ni wọn wà static. Àwọn afọ lọ wà steam. Ah, wà steam. ojú kan ló wà. ìjókòó báyìí. Lílé àmì ìkùbọ̀. Sallallahu alayhi wa sallam.